أمنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين اتقوا الله حق تقاته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 السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ a jẹ́rìí kò sí ẹnì tó tọ́ láti máa gbé ìjọsìn fún àyàfi ọba nìkan a jẹ́rìí ọba yìí kò ní orogún a sì jẹ́ ìpín ọlọ́run ọba yìí ọba ọ̀kan ṣoṣo ni nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àlekẹ́lá ń ṣe ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba níbẹ̀ nínú àwọn orúkọ àti àwọn ìròyìn ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba nínú àwọn nǹkan wọ̀nyí bákan náà nínú àwọn iṣẹ́ tí ọlọ́run ọba àlekẹ́lá pa wá láṣẹ láti máa ṣe láti máa fi jọ́sìn fún ọlọ́run ọba. ọlọ́run ya yọba ọ̀kan ṣoṣo nínú àwọn sẹ́wọ̀n yìí ni ọba tí a gbọ́dọ̀ sí ní àfo ọba tá a gbọ́dọ̀ sí lọ́kan ọba tá a gbọ́dọ̀ da nǹkan kan papọ̀ pẹ̀lú ẹ̀ ọba tí a gbọ́dọ̀ fi dọ́gba nǹkan ọba tí a gbọ́dọ̀ máa gbé fún nǹkan míì lẹ́yìn ẹ̀ nǹkan tá gbé fóun nìkan. àlékún ọlọ́run àánú ọlọ́run orí àti àwọn aráàlú anabi sallallahu alayhi wa sallam àti àwọn sọ̀hábà ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà títí di ọjọ́ gbọdọ̀ kìyàmà àkí gbogbo àwa tí à ń gbọ́ wa ní mùsùlùmí lápapọ̀ lọ́kùnrin àti ní obìnrin àkí ẹnìkọ̀ọ̀kan wa pẹ̀lú kíkí Islam eléyìí tí ọlọ́lájú tí ó ní oore jù láàrin àwọn kíkí òun náà ni gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. eléyìí lọ́wọ́ pé túmọ̀ sí pé ìkẹ́ ọlọ́wọ́n ba àlàáfíà ọlọ́wọ́n ba ìkẹ́ ọlọ́wọ́n ba àti orí ajẹ́njẹ́ tó ọlọ́wọ́n ba ti àmàṣẹ́ àlùbáríkà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa. eléyìí tí à ń gbéyàwó lọ òun náà ni. الفكر الصوفي وحقيقة الصوفي والصوفية حقيقة التصوف والصوفية آه يروي صوفي àdìbíkí là ń pè ní kíni pàápàá ẹni tí ó jẹ́ sufi gan tó ń rin ojú ọ̀nà sufi àdìbíkí ni pàápàá ìí ṣe tasawuf ìmọ̀ rìn ojú ọ̀nà sófì láti máa fi ṣe islam òun ni à ń gbéyàwó lọ kálíbà máa nǹkan tí wọ́n ń pè ní àtàsọ́wọ́fó ọ̀sọ̀fẹ́yà tó fi islam kálíbà àgbàgbọ́ yìí nǹkan tó ń pè ní sufism ìmọ̀rin ìlànà sufi láti fi jọ́sìn fún ọlọ́run ba kálí gbàgbọ́ yìí nǹkan yìí haqqal ma'rifa ẹgbẹ́ bó ṣe tọ́ kí agbàgbọ́ yìí ẹ̀ òun ní ọ̀sẹ̀ tó lọ òun ni a yanjú ìkan nínú àwọn ìrújú eléyìí tí àwọn onísúfí àwọn tí wọ́n ń pèpè sí ìlànà súfí tí wọ́n ń tàn káàkiri nítorí àti pèpè sí ojú ọ̀nà àánú wa. ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah tí wọ́n ń kà ní ìkàkùkà tí ń síkà ọ̀rọ̀ Sheikhul Islam Ibn Taymiyyah tí wọ́n fi ń sẹ̀rí lórí ìpèpè sójú ọ̀nà Sufi òun náà ni ayájú. àwọn sàdéhùn pé pẹ̀lú bí wọ́n ṣe ṣe yìí wọ́n fẹ́ jẹ́ kí ní àjò wa kí ó yára nìyẹn àwọn ibi tí a ṣì ń lọ tẹ́lẹ̀ tó ẹ pa padà débẹ̀ wọ́n fẹ́ ká ṣèjì wọbẹ̀ kíákíá pẹ̀lú àìmọ̀wára àti ìsọkúsọ tó ń sọ yìí lẹ́yìn bá lọ́pàá fi pa wọ́n pé ọ̀dà àwọn abẹ́rẹ́ sí máa ṣe àgbéyẹ̀wò àwọn tóró àwọn ojú ọ̀nà sufi àwọn tí àwọn ojú ọ̀nà tí àwọn èèyàn ń rìn láti máa fi ṣe ẹ̀sìn sufi ṣùgbọ́n àwọn èèyàn ti bẹ̀ mí wọ́n ní pé ká máa bá a lọ bí a ṣe ń bá a lọ tẹ́lẹ̀ nígbà tá a ti fún wọn lésì eléyìí tí wọ́n wéhùn wọ́n lésì yẹn ti ṣe dìde àbí ó ti ju ó dẹ̀ ti ṣàlàyé ìsọkúsọ tí wọ́n sọ ó ti ṣàlàyé ẹ̀ ó dẹ̀ ti fọ́ ìrojú yẹn pé ká máa bá ń táwọn ń bá lọ títí tá a fi ba débi tí tá a fi ba débi àlàyé àwọn tórókù yẹn ká máa bá lọ bẹ́ẹ̀ tí wọ́n bá tún wá tán bá tún wá kọjá àyè wọn ká tún sáré tún yàn ká tún sáré tún ṣàlàyé òdo wọn àti sọkúsọ wọn so àmọ́ tí wọ́n bá tán bá sinmi wọn tán mọ̀ wọ ara wọn bá ti ma ìbá ti wí ni bá ti mọ̀ ara wọn bẹ́ẹ̀ káwa máa bá bá ti ń bá a lọ títí tí a fi débi tí a ibi tí wọ́n sá pamọ́ sí jùlọ àbí táfi débi tọ̀rí kọ wọn àbáwọn tórókù tí wọ́n ń pè sí. nam tò ní ìtẹ̀lé ìmọ̀ràn yìí tò inshallah a máa bá ọ̀rọ̀ lọ lórí àlàyé tí a ń bá lọ títí tí a fi yẹ kinní yìí tí a fi gbẹ́ sàdọ́dọ̀ wọn títí tá a fi gbẹ́ ìsà yẹn tá a fi gbẹ́ dé ọ̀dọ̀ wọn. so uh, inshallah ta'ala so wa máa ṣe bẹ́ẹ̀ lọ. naam tí a bá gbàgbé eléyìí tí a ń bá lọ òun náà ni aqidatu wahdatul wujud àdìsọ́kàn pé ká gbà pé gbogbo nǹkan ń bẹ pátá ọlọ́run ọba ní gbogbo nǹkan ká gbà pé gbogbo nǹkan wá wáta ẹyọ kan náà ní gbogbo ẹ̀ òun náà sì ni alhaqu òun náà ni ọlọ́run gbogbo nǹkan tí ń bẹ pátá ọlọ́run náà ní gbogbo wọn nǹkan ẹyọ náà ni gbogbo wọn ń tọ́ka sí àbí nǹkan ẹyọ kan náà ni gbogbo wọn ni wọ́n ń dálé lórí nǹkan ẹyọ náà ni gbogbo wọn já mọ́ eré ni à ń bá lọ. eré tó yẹ sí pé wàhálì sàmùsùlà wàkàtù à ń lo ọ̀rọ̀ ìkan nínú àwọn àgbà onísúfí láti fẹ́lẹ́ ìrìnlẹ̀ ká lè bá a mọ nǹkan tí àwọn wọ̀nyí tí wọ́n pe àwọn onísúfí sí àdìsọ́kàn tó pe àwọn onísúfí sí irú àwọn onísúfì yìí tó bá fẹ́ jẹ́rìí ọ̀rọ̀ nípa pé súfì dáa wọn ní mú lọ́rọ̀ àwọn tá a wí yìí rọ̀rọ̀ Ibn Arabi yìí wọn ní mú àwọn àfáàtọ́ wa gbádùn àwọn àfáàtọ́ gbádùn tẹ̀ǹtì kì í ta tápèpè tápè àwa sójú ọ̀nà sàlàfíà yìí ọ̀rọ̀ wọn lẹ́mọ̀ á fi tẹ̀rí. ẹ̀yin èyí tẹ́ lo ọ̀rọ̀ àwọn àfáàtì yìí tẹ̀yìn gbàlá àfáà yìí àlàfo tí èsè kékeré tí èsè díẹ̀ níbẹ̀ láàrin sánmà tilẹ̀ o sánmà jìnà sí ilẹ̀ ìdìmú jìnà sí agbárí. bẹ́ẹ̀ yẹn bá fẹ́ ṣe tẹ̀rùwíjù àtàsọ́wò tó bẹ́ pèpè sí ìdí súfí kó lọ lo ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ nípa súfí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ òní sọ sáyé kí ẹ máa lo ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ń pẹ́ àwọn tó pè sí sàlàfíà tí wọ́n pèpè sí ìlànà sàlàfíà kí ẹ máa máa fi tẹ̀rí ọ̀rọ̀ torí pé táwọn ń sọ fọ́ yẹn kì í sí ìlànà tiwọn ni àwọn òpèpè sí ìlànà wọ́n ń pèpè kúrò níbi ìlànà tasawufu ni wọ́n ń pèpè lọ síbi ìlànà sàlàfíà ká máa tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà ìdáǹkì ní sàlàfíà nìyẹn tọ́ba ní sàlàfí léèyàn ìyẹn pé ẹni tí ń rin ojú ọ̀nà àwọn sọ̀hábà níbi gbogbo àlámọ̀rí ẹ̀sìn sàlàfí nìyẹn èyí wẹ́n ti ṣe ẹgbẹ́ kan tó ń kálukú ọmọ àgbà fọ́ọ̀mù èyí pé àwọn kan ní jẹ́ bẹ́ẹ̀ gbogbo ìwọ tó o bá ti ń rin ojú ọ̀nà àwọn sọ̀hábà pa áńtà sálàfì sálàfì ni ọ́ sálàfì ni ẹ́ kọ̀rọ̀jẹ̀ dìgbà tí ọba ẹ̀jẹ̀ tó wá tọ́ba ẹ̀jẹ̀ ń wá lẹ́kọ̀ọ́ Fatima ọlọ́wọ́ lẹ́sọ̀ Fatima mọ̀ àbí ìsàl kò tó di sálàfì hmm àwọn ọ̀sán yóò ń láyé pé nígbà tó bá ń wá lẹ́kọ̀ọ́ Fatima mosque àgbà tó ń lọ lẹ́kọ̀ọ́ ní kùntù àgbà tó bá ń lọ ẹ̀kọ́ tó di sáláfí láti máa tẹ̀lé ojú ọ̀nà àwọn sọ̀hábà máa tẹ̀lé àwọn sọ̀hábà ní gbogbo nǹkan àkídà rẹ máa fi tẹ̀lé tàwọn sọ̀hábà ìbáàdà rẹ máa fi tẹ̀lé tàwọn sọ̀hábà máa fi tẹ̀lé ti ṣéwù kan máa fi tẹ̀lé ti wòlíì kan máa fi tẹ̀lé ti àfáà kan má fi tẹ̀lé tó lumaka má fi tẹ̀lé àwọn sọ̀hábà rìdwan láyé àléhìn àwọn ọ̀rọ̀ tó bá sọ nínú ẹ̀sìn máa jẹ́ kí ó máa wà níbàámu pẹ̀lú jọ̀nà àwọn sọ̀hábà àwọn òròrí tó bá máa fi sin lọ́wọ́ bá jẹ́ kó máa wà níbàámu pẹ̀lú tàwọn sọ̀hábà àwọn iṣẹ́ tó bá máa ṣe láti fi sin lọ́wọ́ bá jẹ́ ó máa wà níbàámu pẹ̀lú tàwọn sọ̀hábà jẹ́ ó máa jọ tàwọn sọ̀hábà. nítorí pé ní sàlàfíà nìyẹn kò ń ṣe tòun ṣe pé mọ́jẹ̀mú kan ọ̀ẹ́jà wá dìgbà tó bá tó wá gbọ́wọ́ kan àbó dìgbà tó bá tó wá gbọ́wọ́ kan níbì kan àbí gbogbo yẹn àbí gbàgbà bá tẹ tàbá yẹ tó ti tẹ́rìbíyà kan fún ọ. wẹ́rẹ́ ní ti yìí a kan ṣàlàyé fún ẹni pẹ̀lú kìtàbà ti sọ́nà pé nǹkan pè ní sàlàfíà rèé ní táwa ṣe ń pèpè sí nìyẹn. gbogbo ìbáàdà kullu ìbáàdà tì lam yata'abbadha ashabu nabiyyi sallallahu ọ̀rọ̀ àfáwà fèdè ibn al-Yaman nìyẹn ó ní gbogbo ìbáàdà tí ẹ̀ bá ti rí pàwọn sọ̀hábà ṣe ẹ̀ gbọ́dọ̀ sí láyé yìí táwọn ń sọ nìyẹn pé maulidu nàbí yóò sínú bára táwọn sọ̀hábà ṣe gbogbo alóṣì yé bẹ́ẹ̀ ó kẹ́ àti wà pàwọn sọ̀hábà ò ṣe rí àbí sáà ẹ̀yin náà má gbà ìtàn maulidu ìtàn maulidu nàbí yọ gbogbo wa ló yé ìjọ tó bẹ̀rẹ̀ ní dáwọ́lá àbàtíyà ni maulidu nàbí ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn àlùfáàfin yún àwọn tí wọ́n ń pera wọn ní ọmọ Fátímà tí wọ́n àdẹ̀ í ṣe ọmọ Fátímà màjúùsí lẹ́ni tí ó bẹ̀rẹ̀ kínní yìí ẹ́ màjúùsí ni ó kẹ̀gbé lọ́dọ̀ ìkanú àwọn olórí ṣíà ni ó jẹ́ ọmọ ọmọ ọ̀dọ̀ jẹ́ ẹrú ọmọ ọ̀dọ̀ fún àwọn àgbàfà gbàtà àgbàfà yìí òun wá lọ lọ sí Maghrib ọba lọ ń pe ààrẹ ń fi ẹrú pe rẹ lọ́mọ ọba ní ọmọ àfa àgbàfà ṣíà yìí ni òun jẹ àwọn ará àwọn ará abẹ wa ń pẹlẹ àwọn ṣíà abẹ wa ń pẹlẹ wọn fún ní ìwọ àgbàfà tó lọ òun jọ ọmọ rẹ yìí ìgbà tó yá lọba tó ní lọba tó lọ mí sọ ibẹ̀ ló ti wá ní mọ̀lẹ́bí Fátímà lòun ọmọ Fátímà lòun kẹ́rì máa wo ibi ọ̀dọ̀ àwọn màjúsí ni maulidi ti bẹ̀rẹ̀ o ọ̀dọ̀ àwọn màjúsí ọ̀dọ̀ wọn ni maulidi ti bẹ̀rẹ̀ kọ́lọ̀bà kó sànù wa kò sí kankan náà sọ̀hábà tó ṣe rí nígbà pé ní sàlàfíà nìyẹn àwọn òní ṣe láyé tó pé kullu ibadatin lam ta'abbadha ashabu nabiyyi sallallahu alaihi wasallam fala ta'abbaduha gbogbo ìbáàdà tẹ́ ẹ̀ bá ti rí àwọn sọ̀hábà nábì tí wọ́n ṣe ẹ̀ gbọ́dọ̀ ṣe láíláí من من كان مستنا فليستن بمن مات بمن قد مات فإن الحي لا يؤمن عليه الفتنة أفاوى ابن مسعود لو سبب gbogbo ẹnikẹ́ni tó wá fẹ́ máa kọ́sì ẹ̀káláyé àwọn sọ̀hábà ní kẹ́ ẹ máa kọ́sì àwọn wọ̀nyí ni ló ti kú àwọn wọ̀nyí ni ẹ máa kọ́sì tẹ́ ara àwọn tó wà láyé lásìkò sí yìí lásìkò tí ibn Mas'ud ń sọ̀rọ̀ yẹn ká mọ́ aṣọ lásìkò tiwa yìí kò sẹ́ni kankan tó fi ọkàn balẹ̀ pé bíi náà ò lè ṣẹlẹ̀ sáwọn yẹn so àwọn wọ̀nyí làwọn ń pèpè lọ síbi ojú ọ̀nà wọn ọ̀nà tí wọ́n ń rìn níṣẹ́jú ayé ànábì tánábì ti fọwọ́ sí pé bóun ṣe bóun ṣe kọ́ yín ń ṣe yìí tọ́lọ́ wa àríkálẹ̀ sọ àyà kalẹ̀ lé wọn lórí fún wọn lọ́wọ́ wa àríkẹ́ láti yọ́nú sí wọn tẹ̀ wọn lọ́wọ́ wa àríkẹ́ láti gba tí wọ́n ṣe òun ti tẹ́wọ́ gbà lẹ́sìn ó dẹ̀ tẹ́ wọn lọ́wọ́ ba lọ́rùn bóun ṣe fẹ́ ká ṣe gànáṣe yẹn àwọn wọ̀nyẹn là ń pè wá sójú ọ̀nà wọn gbogbo ìbáàdà tí wọn bá ti ṣe ẹ má ti ká ṣe ìdánwò ní sàlàfíà nìyẹn kò sẹ́ni tó ṣe záwí nínú àwọn sọ̀hábà kò sẹ́ni tó ṣe rí záwí kò sẹ́ni tó ṣe. ahmadu tijani gan mọ̀ pé sọ̀látùl fati kò sẹ́ni kankan tó mọ̀ nínú àwọn sọ̀hábà ẹ̀sẹ̀ táwọn sọ̀hábà mọ̀ ẹ̀sẹ̀ kẹsìn ni àwọn àwọn òtí ẹ̀ lè ṣe àwọn bùkátà rẹ̀ ẹ̀sẹ̀ táwọn sọ̀hábà mọ̀ arábìnrin sọ̀yà kúrú fi áàkiri zaman kùnà yuhaddithunakum bima lam tasma'u antum wala aba'ukum fa iyyakum wa iyyahum arábìnrin tó bá di àsìkò gbẹ̀yìn ayé àwọn èèyàn kan wá wọ́n máa sọ fún yín nínú ẹ̀sìn nǹkan tẹ́ gbọ́rí táwọn bàbá yín ò gbọ́rí táwọn sọ̀hábà gbọ́rí amadu jihadi gan mọ̀ fáwọn sọ̀hábà gbọ́rí sọ̀látù ìfọ́tì arábìnrin bá ti rú àwọn báyìí àwọn tìjàníyà tí wọ́n ń sọ nǹkan báyìí fún yín arábìnrin ẹ̀ jìnà sí wọn ni o ẹ sọ́ra fún wọn ilé wu ni wọ́n ó wulẹ̀ kó báyìí ni wọ́n kó báyìí wọ́n kó bá kìyàmọ̀ ni bí alùsùn náà bá fa nǹkan kan ní ìsìn nínú àwọn nǹkan táwọn fi táwọn fi ṣèrántí ọlọ́ọ̀ba kò ní ìdíkọ́ ẹ̀jẹ̀ lọ gba mẹ́jẹ̀mú ẹ̀kọ́ ẹ̀jẹ̀ lọ gbọ́ ọ̀rẹ́ ẹni lọ́dọ̀ ẹnìkan àmọ́ lọ́dọ̀ àwọn kó tó lè gba lọ́dọ̀ wòlíọ̀ gba àdékọ́dà bẹ́ẹ̀ <laughs> ọ̀tẹ́pẹ́ sí lòun ò ní láti gbàyọ̀ǹda kó tó ké fásíà ṣùgbọ́n gbà nírí ọlọ gbàyọ̀ǹda ní lọ́nà òkè kúra abakọjọ òkè kúra báyìí lẹ́gbẹ̀ẹ́ ń lẹ́gbẹ̀ẹ́ òsì ọlọ kó tó ikọ́ máa lu bàndìrì ẹ ẹ dákun ìlú ẹ̀sìn ẹ̀sìn nú. gbogbo tọ́lọ̀ ọba àlékẹ́lá tó gbé kọ́ wa lọ́rùn tọ́lọ̀ ọba àlékẹ́lá ká máa fi sin ọlọ́ba kò sí kan tó gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan kó tó máa ṣe ò ní gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan kó tó máa ṣe tọ́lọ̀ ọba àlékẹ́lá sànù wa àmọ́ gbogbo tí ẹ bá ti sẹ́sìn náà lẹ́ẹ̀ma gbàyọ̀ǹda kí ẹ tó lùlù kẹ tó lùlù lásán àbí kẹ gbàyọ̀ǹda kẹ tó lè o kò yẹ báyìí ọlọ́run sànù wa tó lè tá à ń bá lọ nìyẹn nípa àkídàtu wahdatil wujud ká gbà pé gbogbo nǹkan lọ́lọ́run ọlọ́run ni gbogbo nǹkan kágbà yìí pé gbogbo nǹkan pàrọ̀tà ẹ̀yọ kan ni. ọ̀rọ̀ ìkan náà àwọn olùmọ̀súfí Ibn Arabi òun làwọn ń kà lọ ẹni tó jẹ́ mẹ́ńtọ̀ fún àwọn onísúfí àwọn tí wọ́n àwọn tí wọ́n kó ìròyìn burúkú sí àwọn onísúfí lórí àwọn ilé ìbáyìí Ibn Arabi Ibn Arabi yìí a ti sọ̀rọ̀ ẹ̀ tó sọ nípa anabi Nuh aleyhi salatu wa salam àtijọ́ anabi Nuh nípa pípa àwọn ẹjọ́ ànábì ní oṣù yẹn o wọ́n wà lórí tàkìdù ni gbogbo àwọn òòtà tí wọ́n ń sìn yẹn ọlọ́run ọba náà ni wọ́n ń sìn yẹn wọ́n ti gbọ́ dáhùn ànábì núhù yé gan ni ìtànábì núhù pé wọ́n ti gan ni wọ́n ń gbọ́ yé tí wọ́n ń tẹ̀lé yẹn wọ́n kàn ń tẹ̀lé ànábì núhù pẹ̀lú ète ni nígbà tó yẹ kó ànábì sọ̀rọ̀ ànábì núhù náà ń pè wọ́n pẹ̀lú ète gbogbo àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ kúfúrú ẹ̀ tó ń sọ òun náà nìkan tí a ti gbé yẹ̀wò tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ibn Arabi yìí kò wá dúró lórí ìjọ ànábì Nuhu nìkan lórí ọ̀rọ̀ ìsọkúsọ rẹ̀ níbi à ń tú Quran ní ìtukùtù láti fi lè pèpè sí aqidatu wahdatil wujud àkídà kágbà pé gbogbo nǹkan lọ́lọ́hun kágbà pé gbogbo nǹkan lọ́lọ́hun ọba ọlọ́run gbogbo nǹkan kágbà pé gbogbo nǹkan ẹyọ kan náà ni òun náà sì lọ́lọ́hun ọba. nínú àwọn àtikújù tó ń tọ́ya Qur'an ó tún tẹ̀síwájú ọba débi Fir'aun àtàwọn ìjọ rẹ̀ náà ọgbà pé Fir'aun alayhi lọ ọgbà wípé pé ẹni ọlọ́run ni Fir'aun ẹni ọlọ́run ọba ni Fir'aun. naam eléba lọ́ba ló fi jẹ́ wípé ọgbà wípé gbogbo àwọn ìjọ Fir'aun pátá. ọgbà yìí pé múmìnì ni wọ́n muwahidun ni wọ́n ẹni tó wà lórí tawhid òun náà ni wọ́n ọgbà ìpá àwọn eléyìí àyàrífún àwọn tí wọ́n dá Ọlọ́run ọba mọ̀nú àwàsílùn ni wọ́n àwọn tí wọ́n dépò wùsí òrèrè làwọn wọ̀nyí tó wọ́n mọ àkíkọ̀ alhàkíkọ̀tù ìlàhíyà bọ́lọ́run ọba ti rí gangan wọ́n dá Ọlọ́run ọba mọ̀ bẹ́ẹ̀. ọwọ́ àgbà yìí fáwọn mùmíní àwọn tó jẹ́ mùsùlùmí lásìkò ànábì Musa àti Fìràwọ́nà yẹn gan ọgbà yìí fáwọn wọ̀nyẹn gan ní ìmánì wọn ò pé nítorí pé àwọn wọ̀nyí mu'minuna bi juz'in min al-haqq wọ́n kàn nígbàgbọ́ sí júzù kan ìpín kan nínú ọ̀ràn ọlọ́ inú òpin ọlọ́run ọba ni wọ́n nígbàgbọ́ sí báwọn ti gbàgbọ́ lọ́hùn nìkan lọ́ba tó yẹ káwọn máa jọ́sìn fún yẹn wọn nígbàgbọ́ tó pé nìyẹn pé júzù kan nínú alhaq nínú ọlọ́run ọba náà nígbàgbọ́ sí yẹn kàfírúnà bí àjá ìlú kọ̀rọ̀ gbogbo àwọn abala bòmí àwọn ìpín bòmí àwọn abala bòmí tí ọlọ́run ọba àlékẹ́ láti ọpẹ́ka sí wọ́n ta ìgbàgbọ́ sí àwọn yẹn nígbà tó yẹ sí pé àwọn ló yẹ pé fìràhùn àtàwọn ẹjọ rẹ̀ gbogbo ẹ̀ làwọn nígbàgbọ́ sí ìmọ̀ ẹni tiwọn ló pé àwọn ọ̀sọ́ wọn sọ yí pé àwọn ẹ̀dá yòókù àti gbogbo àwọn òòṣà yòókù wọn sọ yí pé wọn kì í sọ ọlọ́run wọn nígbà pọ̀ pé gbogbo àwọn eléyìí náà ọlọ́run náà ni wọ́n jẹ́ sọ àwọn náà ni ìgbàgbọ́ wọn pé torí pé gbogbo àjíṣà gbogbo ìran ibi tọ́nà wọn bá wà gbogbo ìran táǹpì lọ́lọ́run bá làwọn nígbàgbọ́ sí lápapọ̀ àmọ́ ẹ̀yin nígbàgbọ́ sí jújù kan eléyìí tẹ́ ń pè lọ́lọ́run náà ọlọ́run náà ni àmọ́ àwọn tẹ́ ń tẹ́ ní kìí sọ ọlọ́run yẹn tẹ́ ṣe kébèrè sí wọn làwọn náà ẹ gba apá kan ọlọ́run ọba gbọ́ ẹ ti àìgbàgbọ́ sí ọ̀pọ̀lọpọ̀ apá tí ó kù fọlọ́run. báyìí náà nígbà tó ń pa àwọn tọ̀hún àwọn gba gbogbo ẹ̀gbọ́n lápapọ̀ àti eléyìí tẹ́yìn gbàgbọ́ ọ̀hún àti gbogbo àwọn ìyókù náà àwọn gbàgbọ́ ẹ̀rọ náà. ìbùnà arọ́bí ẹni ń dábìrà yìí níbi kúbúrú níbi ń ta yín ìbùnà arọ́bí kò gbàgbé fìràáhùn náà ẹni tí ọlọ́wọ́ bá àdíkẹ́ láti gbé jìnà sí àánú rẹ̀ ẹni tó yẹ pé àmọ́ ẹnìkan lórí ilẹ̀ tó ṣe kèfèrí tó àtẹ̀mọ́ ẹnìkan lórí ilẹ̀ tó ṣe àbòsí tó yẹni pé fìràáhùn alayhi la'natullah. Ibn Arabi ja'ala fìràwùnà minal mu'minin ọkà fìràwùnà kún àwọn mòmìnì almuwahidin àwọn tí tawhid wọn dúró dédé alfaizina biljanna àwọn tí wọn ó jèrè pẹ̀lú ìwà aljanna lọ́jọ́ gbọdọ̀ kìyàmà Ibn Arabi ka fìràwùnà sínú wọn. Ibn Arabi irú aljanna tí bẹ̀rẹ̀ náà fẹ́ wọ̀ lòun náà fẹ́ wọ̀. ọlọ́run má jẹ́ kí àwa wà ní káwa wọnú àlùjánnà tí fìràwọ̀n náà fẹ́ wọ̀ òun àlùjánnà tí fìràwọ̀n náà tí fìràwọ̀n bí rò pé fìràwọ̀n náà wọ̀ òun òun àti ẹ̀ ní kájọ máa wọrú àlùjánnà òun àwọn wọn burúkú báwọn. ayọ̀ǹda ayọ̀hún. ó ní lọ alukur'an ó tún bẹ̀rẹ̀ ó tún bẹ̀rẹ̀ sọkúsọ o ẹgẹ́ bí aládàá ó ní ẹ̀rí pé ipò tí fìràhùn wà fìràhùn ipò tó wà ipò tó ga ni torí pé mọ́nsíbù tahakum lọ́wà ipò ẹni tí wọ́n máa ṣèdájọ́ lórí àwọn èèyàn lọ́wà ipò aláṣẹ lọ́wà tó yẹ pé òun ni ẹni tó ga jùlọ òun ni ọba òun ni aláṣẹ lásìkò díẹ̀ ó ní látara báyìí lọ́pàá ló fi jẹ́ sí pé fìràwọn sọ̀rọ̀ kan nínú alukur'an tọ́lọ̀ ọba àdìgẹ́lá gbé wá fún wa nínú alukur'an fìràwọn sọ pé ana rabbukumul a'la èmi ni ọlọ́run ọba yín tó ga jùlọ ó lọ́rọ̀ tí fìràwọn sọ yìí wípé òun ni ọlọ́run ọba tó ga jùlọ tí ò sí ọlọ́run ọba míì má tó ga jù òun lọ ẹ tí ò sí ọlọ́run ọba míì má lẹ́yìn òun tó tó ga jù òun lọ òun lọ́run ọba tó ga jù olóró tí Kùránì sọ yìí ọ̀rọ̀ tàwíìdù ni ọlọ́gbọ́nà ọba yé ni ó nítorí pé ọgbà wípé gbogbo àwọn ẹ̀dá tó kù yàtọ̀ fóun yẹn àrùbáàbù náà ni wọn ọlọ́run náà ni gbogbo wọn pé alkulu pé káàdà alkulu àrùbáàbà bí nísìbàtì mọ́ ọgbà pé gbogbo ẹ̀dá tí ń bẹ pátápátá ọlọ́run ọba làwọn náà. فأنا ربكم الأعلى فأنا ربكم الأعلى منهم èmi wá ní ọlọ́run ọba tí ó ga ju gbogbo àwọn wọ̀nyí lọ èmi lọ gbogbo àwọn tí ẹ ń pè lọ́lọ́run ọlọ́run làwọn náà ṣùgbọ́n nítorí pé èmi ga nípò èmi tóbi jù wọ́n lọ èmi ni mò ń pàṣẹ wọn lórí abẹ́ ìdarí mi ni wọ́n wà sẹ́wọ̀n pé mi tóbi jù wọ́n lọ sẹ́wọ̀n pé mi ga jù wọ́n lọ nìyẹn gbogbo wọn náà ọlọ́run ni wọ́n èmi wá lọ lọ́wọ́ ọba tó ga ju gbogbo wọn lọ fún yín. ó ní nǹkan tí ìṣòro àná ń sọ nìyẹn. ó ní sọ́dọ̀ ọlọ́pàá ló fi jẹ́ sí pé ìgbà tí àwọn òkú ìdán tán gbàgbọ́ yé nǹkan tí ìṣòro àná ń sọ yìí tán gbàgbọ́ yé nǹkan tí ìṣòro àná tó ń sọ yìí lámìún kèrò wọn àtakò fìràhùn torí kí wọ́n gbàgbọ́ yé nǹkan tí ìṣòro àná ń sọ bal aqarru lahu bi dhalik wọ́n fi nǹkan yín rinlẹ̀ fún fìràwọn ẹni pé ààbò ti wí lórí ńdòtọ́ kọ́kọ́ọ̀lù nítorí ẹ̀nà bí wọ́n ń sọ káde bá a mọ̀ wípé wọ́n ń fi ọ̀rọ̀ fìràwọn ẹ̀yẹn rinlẹ̀ wọ́n ti gbà pé bí fàánà ti wí yẹn lórí ẹ máa wí jẹ́ ń tí ọ̀yà kùránì o wọ́n ní tọ́lá ẹbí sọ fún mi pé innama taqdi hadhihi al-hayatu ad-dunya ṣebí wọ́n lọ ń dájú ayé ìwọ lọ ń dájú ayé nítòótọ́ ìwọ lọ bá ìwọ lọ gájú ìwọ́lọ́ba tó ìwọ́lọ́ ń dájọ́ lórí ayé inna lillahi wa inna ilayhi raji'un. ọ̀rọ̀ tí fìràhùn sọ tó bí ọlọ́run bá nú jù láyé ọ̀rọ̀ tí fìràhùn sọ tó ìtorí ẹ̀ di eléri bú jù tó yẹ pé òun ni champion gbogbo àwọn eléri bú pátápátá òun ni ana rabbukumul a'la olóhùn lọ́lọ́run tó ga jùlọ. ọ̀rọ̀ yẹn ní Ibn Arabi ń jẹ́ yé pé ọ̀rọ̀ tó dáa ọ wá ní ọ̀rọ̀ táwọn ìgbà tí anabi Musa tó fi àwọn àmì àmì àwọn ọba tó ga tó ń tọ́ka sí ìjà nínú ẹ̀dí Musa tó fi hàn ìyẹn tán tí ó sọ ọ̀pá rẹ̀ lẹ̀ tó dejò tó kó àwọn Musa wọ́n sì nígbàgbọ́ sí ọlọ́wọ́ bá sí arábìnrin sáà sí ọ̀dọ́ rẹ̀ torí kọ́ mọ̀ pé kàtà àràbí sáà ṣe yìí eléyìí eléyìí táwọn ṣe yẹn ní gan wọ́n mọ̀ pé kò sí idán kan tó lè lágbára tó lè lágbára tó lè tó lè jẹ́ arábìnrin wọn sáà yẹn ṣe àwọn mọ̀ nípa dán wọ́n dẹ̀ mọ bí dáṣe máa ń ṣiṣẹ́ gbàtà lè mú dáṣe tiẹ̀ wọ́n rí pé eléyìí yàtọ̀ sí dán kéde bí dáṣe máa ń ṣiṣẹ́ yóò ṣiṣẹ́ yìí idán kan ò lè rí báyìí láyé lẹ́bi mẹ́gbẹ́ àìlè ìbáyìí ọlọ́run ọba lọ́rùn tó tọ́ torí pé kò sọ́nà tí yẹn lè gbà serú kínní yìí tí ẹ bá ti sọ̀nà dán àtúkọ́ ẹ̀kọ́ lọ́wọ́ àdékẹ́lá ń olú olú fọlágbára yẹn a sì ti rí báyìí gẹ́gẹ́ bí ìmọ̀ jẹ́ táwọn ọmọ ya. sọ̀nà dán kínní yìí wá di Musa ẹ fàwọn ìyà sáhàrà tó sáàjì dín gbogbo àwọn òkùnjẹ́ wa forí ibẹ̀ yẹn ni fìràwọn àti wọn sọ yí pé amantu lahu amantu lahu qabla lakum èyí ti lọ nígbàgbọ́ sí mú dájúwájú kí n tó yọ̀ǹda fún táwọn ní kẹ́ nígbàgbọ́ sí náà ọba sọ wọn pé ẹ dáràn ẹ̀ka tí máa ṣe ní sí ni pé gbogbo yín pátápátá máa pa yín ni tí máa ṣe wá ṣe ni pé máa gé yín ní ẹsẹ̀ ọ̀tún máa gé yín lápá ọ̀tún ẹsẹ̀ òsì máa kàn yín má gi máa kàn yín má gbélé bùtẹ́jú kú síbẹ̀ làwọn òkúta wọn sọ wípé àà ah, ah, àwa ti rí òdodo báyà rẹ̀ sí nígbà wọ́sánà yìí musa o fọ́kùbí má ń takọ̀ gbogbo ìdájọ́ tó bá bẹ́ẹ̀ dá máa dá ìnáma tẹ́kùbí hábi ìhàyà tó júnìyà gbogbo agbára tó ní tó lè fi dájọ́ lé wa lórí ilé ayé yìí náà ni ìwọ lọ oníkàpá tó pa wà lábẹ́ abẹ́rẹ́ ó lè fi àjẹ́ wa lọ́jọ́ gbéra ipò aláṣẹ lọ wà ọlọ́wọ́ wa àlejò láti gbé agbára fún ọ lórí wa ìnáma tẹ́kùbí hábi ìhàyà tó ìdájọ́ tó gbélé wa lórí ìdájọ́ alágbára ayé lásán nìyẹn ò ní kápá ju gbogbo yẹn lọ àwọn òsì bẹ̀rù yẹn nǹkan tí àwọn wọ̀nyẹn ń sọ nìyẹn o òun sì wá ń sọ wípé nǹkan tí àwọn wọ̀nyẹn ń sọ ni pé a ìwọ náà lọ lọ́run nítòótọ́ nítorí pé wọ́n lọ ń darí ayé ìwọ lọ ń dájọ́ láyé lórí ìwọ lọ ń darí ìwọ ló ń mú ìdájọ́ ìwọ ló ń ṣe ìdájọ́ lé gbogbo ayé lórí. Naam. Ibn Arabi ó ń fi fìràwọn náà pe pé ọlọ́run ni fìràwọn náà ń tòótọ́ kódà bí fìràwọn náà ṣe bẹ́ẹ̀ ni fìràwọn náà rí òun lọ́wọ́ bá tọ́ ga jùlọ. àwọn ayọ̀ Qur'an wípé àwọn sáhárọ̀ gan àwọn òkìdẹ́ gan wọ́n gbà fún àwọn gbà fún fìràwọn nítorí bí fìràwọn ṣe wí yẹn náà lórí. faqdi ma anta máa tó bá máa dájọ́ rẹ lọ ìwọ náà ló ní kápá rẹ̀ máa dájọ́ tó bá fẹ́ dá lọ ìwọ náà lọ bá ayé máa dájọ́ tó bá fẹ́ dá lọ ìwọ náà lọ bá tọ́ga jùlọ fọ́kùnrin máa ń takọ̀ máa bá tiẹ̀ rẹ̀ ń sùn owó ìdájọ́ tó bá fẹ́ dá agbára rẹ lọ́wọ́ àti kúrò lọ́ba tọ́ga jùlọ. fàdáwọ́lá tùlájà gbogbo òlú pàwátá gbogbo ayé tiẹ̀ ní ṣe ẹ́ ó ní fàtọ́ òun lọ́pàá ló jẹ́ pé gbólóhùn tí fìlà ọ̀nà sọ̀rọ̀ tiwa ọwọ́ lálàáfíà wípé ana rabbukumul a'la èmi ọba tó ga jùlọ èmi ọba yín tó ga jùlọ. Ibn Arabi òun ni ó ń sọ sọ yìí. sọ ọ̀rọ̀ yìí. lẹ́yìn eléyìí báyìí Ibn Arabi wọ́n ń bọ̀rọ̀ ẹ̀ lọ Ibn Arabi alẹ́ Ibn Arabi ó ó ní ànábi ó ní fìràwù ó ní kọ̀lífà ní bìsẹ́yì kọ̀lífà ní fìràwù jẹ́ bìsẹ́yì. ó jẹ́ kọ̀lífà pẹ̀lú seif pẹ̀lú dà ẹni tó wá gbà lérò pẹ̀lú alkọ̀lífà yẹn òun náà ni gbóló ọlọ́wọ́ bá àlejò ẹlá tó lọ́wọ́ bá sọ fún anabi dawud pé inna ja'alnaka khalifatan fil ard títí alìkìláfàlù ṣẹ̀ríyà ẹni tí yóò máa gbé àti ọlọ́ọ̀bá dúró lórí rẹ̀ àfihàn ti àrólé tí ó máa gbé òfin ọlọ́ọ̀bá òfin ṣẹ̀ríyà tí ó máa gbé dúró alìkìláfàlù ṣẹ̀ríyà ànàbàwíyà nìyẹn ìjà nẹ́bí ọlọ́ọ̀bá àwa la fi ọ́ ṣe ànábì ọlọ́ọ̀ba àrólé lọ jẹ́ lórí ilẹ̀ ní ànábì ní ìjà ànábì ọlọ́ọ̀ba lẹ́ni tí ó mọ tọ́ba lẹ́ni tí ìjẹ́ kìláàfà rẹ̀ tọ́ba ti ṣẹ̀rí àmú. àti ọba yìí kó o lè bá a jẹni tí ó ní ìkápá tí ó jẹ alágbára lórí àwọn kòkí láti máa fìyà jẹ wọn tábàtàrí àti ọlọ́wọ́n àwọn náà ọba la ṣerú ipò yìí fún rẹ Dawud ọwá ọwá ní irú kò sí ọlọ́wọ́ bá àlékẹ́lá tó gbé ànábì Dawud sí ẹ̀ irú ẹ̀ náà lọ́wọ́ bá àlékẹ́lá gbé fún Fir'aun náà irú ẹ̀ al-khalifatu bis-sayf ni irú kò yẹn lọ́wọ́ bá àlékẹ́lá gbé fún Fir'aun náà Ibn Arabi gbogbo ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó wà ó pè ní fòsósò ìṣẹ́kàmù yẹn ibẹ̀ ló ti ń sọ gbogbo ọ̀rọ̀ burúkú tó ń sọ yìí. náà lẹ́yìn náà firaun alẹ́ lẹ́yìn náà lẹ́yìn ọ̀rọ̀ ilé tó sọ nípa firaun yìí alẹ́ ìdáyẹnẹ́tò lọ ó tún wá ń bá ọ̀rọ̀ lọ ibi máa ń ń bá ọ̀rọ̀ lọ ó jókòó wípé òhun fìráì Ibn Arabi tàn wù yìí àti apá kan àwọn oníṣúbí wọ́n gbà wípé wọ́n àwọn wọ̀nyí wọ́n fi ẹ̀sùn wọ́n fi ka ànábì Musa alayhi salatu wa salam wọ́n fi ẹ̀sùn kan biljahal wípé ànábì Musa aláìmọ̀kan ni. kẹ oúnjẹ. wọ́n dẹ̀ gbà yí pé firaun wọ́n fi ìmọ̀ rinlẹ̀ fún wọ́n fi ìmọ̀ rinlẹ̀ fún anabi wọ́n fi ìmọ̀ rinlẹ̀ fún firaun wọ́n fi ìmọ̀ kan rinlẹ̀ fún anabi musa alayhi salatu salam. èyí ló fà á jẹ́ pé ibùdó arọ́bí ó sọ̀rọ̀ kan ó ní káyọ̀ firaun àìlàmà náà sí ó ní káyọ̀ firaun àìlàmù bìlá Musa. kana firaun a'lama billahi min musa ó ní firaun náà gẹ a'lama billahi min musa ó dá ọlọ́run bá mọ̀jú musa lọ. ọmọ ọlọ́run bá ju musa fa hakikota alhaq nítorí pé ọmọ pàápàá bọ́lọ̀ ń kiri gan ọmọ alhakikotu ilahiya hakikota alhaq máa pàápàá ọlọ́run ọlọ́run ọba ju ojú pọ̀nà kan lọ. Nígbà Adébí Musa ọlọ́run fi rinlẹ̀ ẹyọ kan dá mà lọ́lọ́. Tẹ̀lé àmọ́ fìrà àwọn náà gbà yí pé gbogbo nǹkan lọ́lọ́run òun lọ́ ma àfikọ́tù lápò òun lọ́ ma ọlọ́run bá gan ẹgbẹ́ bó jẹ àná ìmúta aláìmọ̀ká ni títí wọ́n lọ ìmúta alayhi salatu wa salam anábì Musa yìí kò nímọ̀ nípa ọlọ́run bá ju ojú pẹ̀nẹ̀ká lọ nínú ọlọ́run. ولم يعرف أن الكل kúnlá arbaabu ọmọ yìí ké gbogbo وأنه مخلوقون في نفس الوقت. ní gbogbo wa wà á náwó makhluquna fi nafsi waqf wípé tó ń ti bẹ́ẹ̀ náà ẹ̀dá ìtò ni wọ́n. anábì musa ọmọ àyìnmọ̀ká anábì musa gbogbo tí ń bẹ ọlọ́run ni wọ́n ẹ̀dá tó ni wọ́n. ẹ ẹ tí ìlú gbọ́ yé pé gbogbo tí ń bẹ táwọn èèyàn o ọlọ́run ni wọ́n at the same time ẹ̀dá náà tó ni wọ́n. wọ́n dára wọn àbá ni wọ́n dára wọn so pé àrẹ́bì mọ́tò gbọ́ ogun eléyìí fìràwọn ẹ̀dẹ́ gbọ́yé onítorí ẹ̀ eléyìí nǹkan tí àwọn fi gbà wípé àrẹ́bì Mùsá o aláìmọ̀kan ni fìràwọn ẹ̀gẹ́ lọ́jọ́ lọ́wọ́ bá mọ̀ fìràwọn ẹ̀gẹ́ ló nímọ̀. nítorí ẹ̀ ni Ibn Arabi ti sọ ìgbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ fìràwọ̀ rẹ̀ wípé ana rabbukumul a'la elétò wà nínú sọ́ọ̀tù zariyat aya twenty four yẹn. ó ní anna kulla arbabun bi nisbatin ma ó ní gbogbo tí ń bẹ pátá ọlọ́run ọba ni wọ́n jẹ́ ọlọ́run ní gbogbo wọn yányán. wa fìràwọ̀ a'la min ha'ula'il arbab tàbádẹ̀wò àgbẹ̀ fìràwọ̀ náà ga jù wọ́n lọ fìràwọ̀ náà tóbi ju gbà wọn lọ́wọ́ báyìí lọ li'annahu al-malik al-muta' fi dhalika al nítorí pé òun ni ọba tí wọ́n ń tẹ̀lé lásìkò yẹn ọ̀gá jù wọ́n lọ nìyẹn òun lọ́ba tí wọ́n ń tẹ̀lé lásìkò yẹn. sòwé lè bá ló fi jẹ́ sí pé ọ̀rọ̀ tí fìyà náà sọ yẹn pé òun ẹ̀ lọ́wọ́ ọba tó ga jù yẹn ọ̀rọ̀ yẹn lálàáfíà nítorí pé gbogbo àwọn nǹkan tí ń bẹ pátápátá ọlọ́wọ́ ọba ni wọ́n láàyè tiwọn náà fìràwọn náà sì ní òun lọ ga ju gbogbo wọn lọ tó pòun lọba tí gbogbo wọn ń tẹ̀lé ajẹ́ pé ní ìtòtọ́ ọlọ́wọ́ ọba tóun tó jẹ́ òun tó ga ju àwọn ọlọ́wọ́ yòókù lọ. lọ́lọ́wọ́ bá tọ́ga ní tòótọ́ kò ní báyìí nìyí sòrí tó dàbí jẹ́ sí pé Ibn Arabi Ibn Arabi jákujàku táwọn yìí ó ṣèdájọ́ wípé ìmánì rinlẹ̀ digbí fún Firaun ni ó sì gbà pé ọmọ ni ó sì gbà wípé fìràwọ̀nà tẹ́ ń wí ọ̀padà gbà ọ̀padà ní mẹ́nì ọ̀padà di mòmìnì nígbà tó rí ìfìlákùl báṣàrì ìgbà tí odò pín tí odò pín yẹn àrẹ́bìmú ara ìfìràwọ̀nà padà di mòmìnì nígbà yẹn ìgbà tí odò pín fáwọn bànú Ísírẹ́lì gbàtàrí Musa fẹ́ mú wọn kọjá nínú odò yẹn lódò pín fún wọn yẹn ó ní fìràwọ̀nà di mòmìnì lásìkò yẹn nítorí àwọn ọlọ́wọ́ bá àdékẹ́lá ti là á nínú nínú ìyà ọjọ́ gbéra kìyàmà ọlọ́run ọba àníkẹ́lẹ́ ò ní fi ya ọjọ́ gbéra kìyàmà jẹ. ó ní lílà fóun bí ìyà pé a kéèyàn là fóun bí ìyà ọjọ́ gbéra kìyàmà fìràwọ́n náà náà kó sínú ẹ̀ o. kódà Ibn Arabi tako gbogbo àwọn tó bá gbà yí pé fìràwọ́n náà wà nínú àwọn tí ó jìyà lọ́jọ́ gbéra kìyàmà. kí ni nǹkan tó sọ nínú fususul hikam ó ní laysa ladayhim nassun min hadha al-ma'na fi hadha al-ma'na laysa ladayhim nassun ó ní wọn ní ẹ̀rí kankan gbogbo ẹni tó bá sọ pé fìràwọn náà yọ wọn lọ́jọ́ gbé dàbí yàmà ó ní wọn ní ẹ̀rí kankan lórí nǹkan sọ yìí gẹ́gẹ́ bí ìkan náà ti ń sọ nílẹ̀ yìí wípé àwọn kan lẹ́nu wọn lọ́hùn wọn ní bàbá nẹ́bí ọ̀wọ́ náà àwọn kan lẹ́nu wọn lọ́hùn Wọn ní baba nẹ́bí ọwọ́ náà ọwọ́ bẹ̀rẹ̀ òun náà wọ́n bẹ̀rẹ̀ jímọ̀ yí àyà kùránì àdìsá nẹ́bí ni wọ́n yí yín kú yìí wọ́n sábẹ̀ sọ pé àì àbútọ́ lílì jàre ọlá àbútọ́ lílì náà àbútọ́ lílì eléyìí tóun náà máa ń sọ ìsọkúsọ tó lóyè ànẹ́bí ọlọ́fọ̀ ni ànábì náà jẹ́ ogun ológun lànábì wàlá àwọn èèyàn láyà ńlẹ̀ ibà wàlá àwọn èèyàn láyà gan àwọn àwọn tí ń bí bá nú kí ẹ máa sọ pé anabi náà ogun ológun níbo rí ọmọ ń ogun ẹ méjèèjì ni Ọfọ. ẹ mọ àwọn ọ̀rọ̀ jákujáku àwọn ọ̀rọ̀ kúfúrú àwọn ọ̀rọ̀ tó yẹ pé ẹ kódà bẹ ẹ lérí yí gan ẹ bá bẹ ẹ bá bẹ bá wá ọ́sùrù gan àbí tẹ bá fẹ́ gba wá mahman pé ẹ bá ẹ bá ẹ bá gbé ibi tọrọ ń burú dé ẹ lè mahman fún. kí ẹ pé pé kúlú ni so àwọn ọ̀rọ̀ burúkú nìyà ọ̀rọ̀ tí ò da àwọn kan lẹ́nu ọlọ́run wọn lábùtọ́ lílì ọ̀wọ́ náà bẹ́ẹ̀ náà ni Ibn Arabi ọ̀gá rẹ̀ náà ò ti gbà wípé Firaun ọmọ náà ni ọgbà yìí pé Firaun ọmọ náà ni ó ní àwọn tó bá sọ báyìí ó ní wọn lẹ́rìí kẹ̀kẹ́ Ibn Arabi sọ pé ní pé Firaun ọmọ náà ni ó ní kò lẹ́rìí. ẹ ká fún ní ẹ ká fún Ibn Arabi lẹ́rìí o àní tó hàn sí gbogbo èèyàn tó jẹ́ olùmọ̀ ní pé a pọ̀ pamọ́ sí ibùdó o torí ibùdó arọ́bí èé ṣe ẹni tí ò kéwú o rí yìí dáadáa kò gbá wọlé ni ọkàn yí àwọn yẹn bẹ́ẹ̀ náà ní yí gbogbo ìkéwú kọ́ nínú àwọn ibùdó arọ́bí yẹn àìkéwú kọ́ wọ́n kéwú wọ́n sọnù ni ọlọ́run ọba kan màmá fẹ́ síbi àánú sọ́lọ́ ọba àlékẹ́lá lò wọ́n sí ni. ẹgbẹ́ kéwù òye bí lárọ́ bí à ìsọkúsọ ló ń sọ wọn. kéwù yé níbi lárọ́ bí tàn wí. àwọn tí wíyì kú wíyì náà lọ́pọ̀lọpọ̀ àwọn tí wíyì kú wíyì náà kéwù yé ọ̀pọ̀lọpọ̀ wọn. láwọn tí ń pèpè sí orí ojú ọ̀nà abúlé. wọ́n ká yàyà kú ya ni. ẹ wo aya Qur'an tí ibìnrin arọ́bí sọ pé kò sí ẹ̀rí kankan lẹ́nu tó bá sọ pé fìràwọ́ náà ọmọ ẹ̀dá ni. àyà tó nínú sọ́rọ́tù Hud àyà tó nínú sọ́rọ́tù Hud àyà ninety six sílé ninety nine nínú sọ́rọ́tù Hud òun ló ṣe ìkọ́lẹ́nu fọ́rọ̀ burúkú tí ibìnrin arọ́bí sọ yìí. bí àyà tó wà nínú sọ́rọ́tù Tauba bóyá ṣe ìkọ́lẹ́nu fẹ́ni tó sọ yìí pé àbútọ́ líbi èsè kìí sọ ọmọ náà kéde pé mùsùlùmí làbútọ́ líbi bí àyà tó wà nínú sọ́ọ̀tì sáwọ́bà bóyá ṣe ìfọ́lẹ́nu fún ẹ àti hadith anabi bóyá ṣe ìfọ́lẹ́nu fún bẹ́ẹ̀ náà ni àyà yìí náà ṣe ìfọ́lẹ́nu fún ọ̀gá rẹ̀ bí máa ẹ kí lọ́wọ́ bá rí kíra sọ ọlọ́run wàlá qad arsalna Musa Musa bi ayatina wa sultanin mubin ọlọ́run bá ní àwọn ọlọ́run bá búra wípé ní pàápàá àwọn ọlọ́run bá la Musa sí àwọn ìjọ bí ayatina pẹ̀lú àwọn àmì àwọ̀ ọlọ́ọ̀ba pẹ̀lú àwọn àyà àwọ̀ ọlọ́ọ̀ba pẹ̀lú àwọn àyà àwọ̀ aláfihàn ànábì Musa wasulkọ́ni mubi àti àmì tó fojú hàn àmì tó clear wípé látọ̀dọ̀ ọlọ́ọ̀ba ló ti wá kìí ṣe dán àmì clear wípé òjíṣẹ́ ọlọ́ọ̀ba lẹ́ni yìí ṣe kìí ṣòfòrọ́ àfihàn ànábì Musa sáwọn ẹjọ́ rẹ̀ ìlà firaun àfihàn sí firaun wàmálà i àtàwọn ẹjọ́ firaun fàtàbàrù amúrò fìràwùn kàkà kí àwọn ìjọ yìí tí wọ́n tẹ̀lé ànábì Musa wọ́n tẹ̀lé àṣẹ fìràwùn ẹni o wà má amúrò fìràwùn fìrọ̀ṣì ọlọ́run ní àṣẹ fìràwùn ẹni ṣe àṣẹ tó mọ̀nà láyé ọ̀rọ̀ fìràwùn náà sọ̀rọ̀ tó lójútùú fìràwùn náà ṣe ní ìmọ̀nà ọ̀rọ̀ rẹ̀ òsì sí ojú ọ̀nà àṣẹ rẹ̀ òsì lójú ọ̀nà wà má amúrò fìràwùn fìrọ̀ṣì yakudu mu kọ́ọ̀mà hù yàmà ní fìràwùn náà yìí òun yóò òun ni ó lídì àwọn ìjọ rẹ̀ lọ́jọ́ gbéra kìyàmà fa àwòrọ́dàhùmù náírà yóò wá kó wọn wọ iná wọn tó ní kò sẹ́yìn kan pé fìlà náà wọ̀ náà ọlọ́run ní kéde pé yóò wọ̀ náà nìkan òun gan ni ó jẹ champion òun ni lídà ẹni tó yẹ pé yóò ṣáájú àwọn ìjọ rẹ̀ tí ó kó wọn wọná ó yẹ ṣáájú wọn ní ayé tó kó wọn sì nìyẹn bẹ́ẹ̀ náà ni ó kó wọn wọná yóò ṣáájú wọn kó wọn lọ́jọ́ gbèrà síyámà aṣáájú wọn ní láyé lórí níbi orí ibú aṣáájú wọn lọ́jọ́ gbèrà síyámà níbi nínú ná níbi kákó ni wọná. fa awradahumu náà yóò kó wọn wọná wàbí sẹ́l wírdú wàbí sẹ́l wírdú mawrud ọlọ́wọ́ bá ní ibi tó burú jù téèyàn máa ń wọlé sí òun náà ibi tí fìràwọn na kó àwọn ẹjọ́ rẹ̀ wọ̀nyí ibi tí ó burú sí níbi wọlé sí òun náà ni ibi tí fìràwọn àtàwọn ẹjọ́ rẹ̀ wọlé sí ẹgbẹ́ náà kìyàmà yìí. eléyìí báyìí ni aya tí oúnjẹ kò yọ yí pé fìràwọn alayhi la'natullah yóò wọ náà lọ́jọ́ gbèrè bẹ́ẹ̀ náà ni yóò kó àwọn ìjọ rẹ̀ wọná lọ́jọ́ gbẹdà kìyàmà eré tó kílẹ̀ àti wa ni pé ayàtà kàyí kọ̀ pamọ́ sí Ibn Arabi ó mọ̀ ọ́ ṣùgbọ́n ìkàndá ẹ̀sìn ìrú máa wọ̀nyàn lójú òun ni ó ń dààmú ẹ̀ ìdá ète tètè fẹ́sìn òun ló ń dààmú ẹ̀ ìyapa ojú ọ̀nà àwọn mòmìnì ẹ́ láti bẹ̀rẹ̀ látòrí ẹni àkọ́kọ́ náà àwọn mòmìnì títí dẹ́ni parí wọn elóṣù ibn Arabi débi tí ń ṣe yìí. ní ìkángan fún alẹ́ tòní ibn Arabi yìí kò dúró lórí ọ̀rọ̀ fìràhùn àti àlẹ́yìn musa nìkan ó tún bá débi ọ̀rọ̀ sámìrì sámìrì ọkùnrin. eléyìí bú àsìkò ànábì Musa ni, tí ó ba dáwà tí ó ń kún tí ó ń tako dáwà ànábì Musa alayhi salatu wassalam tó padà sọ àwọn bànú Israila di ẹlẹ́bọ nígbà tí ọlọ́run bá àlékẹ́ ọlá pé àwọn tó pe Musa pé kí Musa wá gba àdéhùn níbi tí ọlọ́run bá àlékẹ́ pé pé kọ́ wá nítorí sí ní tó tọ́lọ́run bá àlékẹ́ pé ànábì Musa tọ́lá bàbá ríkà pé wá pípọ́ wá gba àti ọlọ́run ọba àdéhùn ọlọ́run ọba wá gba àwọn ọmọjẹ̀mú. now síwájú kí Musa tó dé sáàmì ríyù yìí ó ti pààrọ̀ ẹ̀sìn àwọn bànú Israel àwọn tí ànábì Musa kó là kúrò lọ́dọ̀ fìràhùn tó kó wọn là tó kó wọn gba àárín omi kọjá yẹn sáàmì ríyù olórí ibú yìí kọ́lọ́ ọba kí ó là á nà rẹ̀. ó ti pin ó ti ó ti anabi musa n'i ní o kìí ṣe pé eléyìí tá à yìí eléyìí tá à yìí bá a ṣe ń yìí nínú lọ́wọ́ àánú súnà lọ́wọ́ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba àdìgẹ́lá padà lánà sámìrì yìí látòrí àwọn ni ẹni lánà ọlọ́ọ̀ba ní ti ń jẹ́ láti ìgbà ní yìí ní èèyàn gidi ni <laughs> àwọn bí ẹ̀hànà bí ẹ̀hànà lòun dà máa nígbà tó fẹ́ lòun náà <laughs> àwọn bí eléri bí eléri ẹ̀hànà àwọn tí tọ́lọ̀ ti parí ìdúró rẹ̀ lé wọn lórí bí ìfìyàwó rẹ̀ bí sámi rí yù àwọn ò ní ìbínú arọ́ bí ara ẹni ọlọ́run bí Musa bí Harun àwọn yẹn ni ìbínú arọ́ bí máa ń gbà ní èèyàn bú àwọn ni máa ń kàtàlá gbogbo àwọn tó bá wà lórí lọ́dọ̀ àwọn kà wọ́n fún kankan wọ́n hẹ́tì àwọn tó bá wà lórí tàwíìdù gan kò yí bá ní sí àwọn tó bá ń rí pé wọ́n ń ti ẹbọ yẹn ń gangan lọ́rẹ́ wọn tó pé àwọn gangan ni wọ́n gbọ́ inú àkíkọ̀ yìí àwọn náà sì mọ àyíkọ́dù làyíyà pé ẹ̀ẹ́dẹ̀ máa ṣe yàtọ̀ láàrin pọ́lọ́wọ́ bá ń kan ọlọ́run àgàrẹ́ gbogbo ẹ̀sìn kan là ń sìn gbogbo ẹ̀sìn ló fi jẹ́ pé wọ́n mọ̀ á pe àwọn tó bá wà lórí tàwíìdù ní àwọn alákatakítí àwọn alákìídà àwọn fundamentalist àwọn fundamentalist nìyẹn àwọn àwọn extremist ẹ̀ wọ́n mọ̀ wá sọ àwọn àwọn nọ́mbà lórí àkídàtú tawhid àkídàtú tawhid wọ́n mọ̀ wá sọ wọn ló kọ burúkú nígbà tí wọ́n sì máa yin àwọn tí ebi kan lọ́lọ́ chọ́ọ̀tì yìí lọ yin ẹ̀sìn àwọn kírísítẹ́nì ní chọ́ọ̀tì yẹn tó ti ń takò Islam ebi ebi gbogbo aná ẹ̀ lágbọ́n wọ́n ló tún ti ṣe kẹ́sẹ̀tì pé tóun ṣe dáa ẹ dákun ẹjẹ́ àrí kẹ́sẹ̀tì yẹn o torí pé èyí òun gẹ́gẹ́ láti wá fẹ̀jú rẹ̀ síta o èsì ọ̀rọ̀ ló pé a yọ̀wọ̀ àgbà èsì tiẹ̀ náà one and two àbí ẹ̀rí ó ṣòfò ó ti ránù àwọn èèyàn tó wọ́n ń sàánú rẹ̀ wọ́n tó wọ́n ń yọ ókú nù aburú wọ́n tó ń sàlàyé fún ọ eré tí ó fi túbá ìwọ tó fèsì ọ̀rọ̀ yìí wọ́ ṣùgbọ́n ń fèsì ọ̀rọ̀ èyàn lọ church ìsìn ń fi christianity rinlẹ̀ ìsìn ń fi ẹ̀sìn àwọn christian lọ fi rinlẹ̀ islam ó sì ń pe jésù ẹ buhari ọmọ musa àbí jìnnà gbèsè àyè òṣùpá ha àwọn àwọn Alive. so nítorí ayé ó lè gojú mọ́tò lọ arábátá náà nìyẹn tọ̀ ìsáàzù ní àrírú ẹ̀rí láyé ní kọ́gbogbo ní private jet ìwọ nìkan kó sì kọ́ ni àwọn kan tí àwọn pásítọ̀ pásítọ̀ wọ́n ń pààkì ẹ̀sẹ̀ ìkúlélé wọn ni ẹ́ láwọn pásítọ̀ pásítọ̀ àwọn dání àwọn agbábọ́ọ̀lù àwọn ní iná àwọn ní ṣeré àwọn agbábọ́ọ̀lù ní ṣeré ṣeré private jet kí ló fẹ́ kí lọ kí ni kí lọ fẹ́ ní tẹ́nìkan ò ní ayẹ̀sìn tó gùn náà nù èmi ò tún máa ń tọ́ fẹ́ gùn tó tó tó lágbára jù yẹ lọ kí ni ọ lẹ́sẹ̀ rà rẹ lóko sí torí o pé o ò sì lè ní ìròpó ọlọ́nìkan lọ́mọ bóyá o lè rí gbọ̀ngàn tọ́lá bí àwọn mọ́tò tẹ́nìkan lòkù náà náà ń padà ń wàláì àbí àwọn mọ́tò àbẹ́nìkan tọ́kàn sánú ẹ̀ tọ́ra mọ́tò tòkun bọ̀ fún ọ ìwọ́n ra tí alẹ́ dàrí lè jẹ́ ayé rẹ̀ ọ̀ra tí alẹ́ lọ́nu yọ ra tí alẹ́ dà mọ́tò yìí. àwọn tí ń wọ̀ gan-an wọ́n náà ń sànú rẹ̀ àwọn gan rí tí alẹ́ lọ́nu bọ̀. ẹni tó sì rí tí alẹ́ lọ́nu gúnnu wọn tó rí tí alẹ́ dà gúnnu wọn kò ní ra tí alẹ́ dà fún ọ. bí àwọn bí àwọn ra vẹ́ńtà lòkù àwọn àbí àwọn ìtòkùnbọ̀ tí táwọn òyìnbó ò lè lò mọ́ tí ọ̀gbọ́n lónìí òyìnbó tó fọlọ́pàá múyàn náà lọ fẹ́ kó bá ìgbésí ayé ara rẹ sí wà láì láwọn mọ́tò pé àwọn mọ́zù táwọn òyìnbó ò lè táwọn òyìnbó tẹ́ pé kò ti rìn lọ́dọ̀ tí wọ́n mọ́ tí ẹ bá ṣe yà tí ẹ bá ṣe pé nàìjíríà di ojú kejì ká máa gun mọ́tò tòkunbọ̀ kí náà ní mọ́tò tòkunbọ̀ sí ìgbàdí mọ́tò tó ń bẹ̀wò eégún sáwọ́dì arédà wo eégún mọ́tò tòkunbọ̀ dẹ̀dẹ̀rìn yìí sẹ́lẹ̀ ìtọ́ra rẹ̀ jí nǹkan àwọn tó wà lórí tàwídìí sáwọ́dì arédà eégún mọ́tò tòkunbọ̀ wà láì kódà àwọn èbí ṣe tazí wọ́n yóò fi mọ́tò tó kún bọ́ ṣe táìsì àwọn mọ́tò wà ní àwọn mọ́tò tuntun tí a lẹ́dà àwọn mọ́tò tí wọ́n fi ń sí tó fi ń jayé òun táìsì ní nílẹ̀ Saudi Arabia táìsì wọ́n fi mí ṣe táìsì ní Ghana wọ́n fi mọ́jú wọ́n fi mọ́jú ṣe táìsì ní Ghana kí ló fẹ́ para rẹ sí lórí mọ́tò. láti bò láti kú tọ́nu ẹ ẹ wo ẹ wo sí ìyàwó rẹ̀ ra mọ́tò wà láti kújọ́nu mọ́tò mẹ́fà mọ́tò tuntun wà náà ń tà ń kújọ́nu ṣé mọ́tò tuntun wọ́n ń tà ń kújọ́nu ìyàwó rẹ̀ ra mọ́tò wà láti kújọ́nu ẹlẹ́ni láìkáyì. ìmọ̀ ẹ̀ wàláyé ẹ̀ kà máa rò pé kí ni kí ni kí ni blọọkù náà lọ́dúnkọ ilé mélòó náà jẹ́jẹ́ jíjíjẹ́ wọn nìkan lọ́wọ́ àkọ́kọ́ lé ni. ẹ tí wọn náà bó sànù ọ̀rọ̀ láì nítorí kọ́ fẹ́ kọ́lé ọbẹ̀ gòmọ́tò ńláńlá ó sì fẹ́ jẹun tó wò ó wọ aṣọ ọbẹ̀ wọ bàtà tọ́ba yé àtàlì rẹ̀ jẹ́ sínú. ẹ̀tọ́ ń bá wí ó ní àwọn ẹ̀dá tẹ́fọ́ òun gbà sọ ẹ làwọn ò sì nítorí òun wọ́n pè òun ní òun lọ ẹ ẹ ẹ tóun ti rà nígbà tí tóun lọ chọ́ọ̀chì ni tóun darí chọ́ọ̀chì ni ìbá bàbá kan ní ń gérí àti àwọn tó ń àti kiri à ń sàánú ẹ̀kọ́ mọ́ bàbá ikú pọ́pọ́ lọ kò yẹ òkú bá sún náà bọ́ọ̀ lọ gbọ́dọ̀ wá lọ́ọ́ sí ẹ̀sìn christianity wá ti dẹ̀sìn tó ti wá jẹ́ ẹwọ́n kan kọ́ kàn sí ra rẹ lóko kàn kéré burúkú bára rẹ ni kò sẹ́ni tó yí yẹ. láti òkè ẹ̀dá olóhùn jẹ́ ẹjọ́ ọ̀dá mọ̀ pé tátímẹ́ǹtì lọ́mọ ṣe ìwọ náà tànú wọn dàtà ìwọ́n ti wá sí àbọ̀ ń pa àwọn èèyàn lẹ́rìn gan ń pa àwọn èèyàn lẹ́rìn lásán tí wọ́n náà bó sànú wa so kúkúrú àwọn èèyàn báyìí nítọ́ bá wọn débẹ̀ àwọn ìròrí pé gbogbo nǹkan wá tá ọlọ́run náà ní gbogbo ẹ̀ ní wàláì ìròrí tó bá pé kó lọ sí chọ́ọ̀tì nìyẹn because a ti ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lè rí mi kí ka aleluya o lè rí mi kí máa sùjú tó bá yẹ pé nínú tó bá inu ah, inu àkíkọ̀ olùtẹ̀lé tọ́lọ́ ọba ni mo jẹ́ ibùdó eh, eh, àhàlájì sọ bẹ́ẹ̀ ó ní mi ń tọ́ọ̀tì mò ń ni gbàmí orí mi mọ́sálásí ní forí balẹ̀ ni tó wáyé pé nínú inú ìṣẹ̀lẹ̀ àtẹ̀yìn kọ́ rádàràdà ní jẹ́ ọba ni à èyí èmi ò èmi ò gbà gbọ́ inú àkíkọ̀ táwa mọ̀ o ń tẹ̀lé tọ́lọ́ ni torí gbogbo ẹ̀ pátápátá ọlọ́ọ̀ eléyìí irú ròrí yẹn lọ bá wọn dé àwọn church à ń lọ à ń lọ I also pray in the name of Jesus tààrà ilé ìlú ìlọ kàwé tó ń sọ kúkúrú léèbó tó ń sọ kúkúrú léèbó ọlọ́run bó sànú rẹ ẹ ọlọ́run bá lékelé ọlọ́run bá yóò bá wa wọ̀nyí padà ọlọ́run bá lékelé yóò bá wọn ọlọ́run síbi ojú ọ̀nà àánú tó wà yìí àwa náà ọlọ́run bá àdékẹ́lá ò ní jẹ́ kí a rí àpadà sí burúkú èdè ń ṣe súnà yìí kò ṣe súnà mọ́ ẹ́ ntí ntí ó bá wa táfi wá nílànà súnà yìí èsì lànà mọ́ rádaràdà lókùtà máa bá káàkiri ọlọ́run mọ́jọ ṣẹlẹ̀ sí wa láyé láyé ọlọ́run máa ń tó bá kú díẹ̀ tí ilé ọ̀sẹ̀ tí ọ̀sọ̀ kẹ́kẹ́ wa wa o àlékún àgbọ́yé súnà kọ́lọ́ọ̀bà nìkan kọ́ máa jogún ẹ̀ fún wa àlékún máa súnà kọ́lọ́ọ̀bà nìkan kọ́ máa jogún ẹ̀ fún wa ìmọ̀lẹ̀ súnà kọ́lọ̀ọ̀bà àdéká kọ́ta sí ilé ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀lẹ̀ súnà kọ́lọ̀ọ̀bà àdéká kọ́ta sádùgbò ẹnì kọ̀ọ̀kan wa ìmọ̀lẹ̀ súnà kọ́lọ̀ọ̀bà àdéká kọ́ta sílùú lọ́rin kódà wà tà sí gbogbo ìlú ẹnì kọ̀ọ̀kan wa náà ọ̀là la ilaha illallah ìmọ̀lẹ̀ súnà kọ́lọ̀ọ̀bà kọ́ta sí nàìjíríà lápapọ̀ kọ́lọ̀ọ̀bà kọ́ta sí gbogbo àgbáyé ọ̀là la ilaha illallah àwọn tí ó máa gbé súnà nẹ́bì lárugẹ àwọn tí ó máa pèpè sí súnà nẹ́bì sallallahu alaihi wasallam àwọn tí wọ́n máa fọrere súnà káàkiri àgbáyé kọ́lọ̀ọ̀bà àdéká kọ́ bá gbé wọn ga gbogbo àwọn tí ó máa rẹ súnà nẹ́bí lẹ̀ tí ó máa ṣe àkóbá fún súnà nẹ́bí kọ́lọ́ba kọ́ bá wa rẹ̀ wọ́n lẹ̀ ọ̀làlá ilaha illallah ọlọ́ọ̀bà ní kíra kọ́ bá wa gbé súnà nẹ́bí ga kọ́lẹ̀ bídí àti tánì sílẹ̀ kọ́lọ́ba kọ́ bá pa náà adébọ̀rẹ́ ọ̀làlá ilaha illallah subhanaka alhamdik ṣẹlẹ̀ la ilaha illa ant astaghfiruka wa wa rahmatullahi wa barakatuh